الحمد لله ولي الصالحين <clears throat> ولا عدوان إلا على الظالمين ثم الصلاة والسلام على خير الأنام محمد بن عبد الله وعلى آله وصحبه أجمعين وبعد تقبل الله صلاتنا وإياكم الجميع أيها الإخوة السلام عليكم ورحمة الله وبركاته ọ̀pọ̀ ni fún Allah subhanahu tó yọ̀ǹda fún èmi àti ẹ̀yin láti kírun tààrọ̀ yìí ní jama abẹ́ aláà. subhanahu wa ta'ala ní ìbádà fún mi àtẹ̀yin kó má ṣe ilé ní akíma wa ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ jẹ́ wa àlékún dáadáa ọlọ́run kò ṣe fẹ́ nìkọ̀ọ̀kan wa insha Allah àárọ̀ yìí àkọ́kọ́ nǹkan tí a fẹ́ rán wa létí ẹ̀ òun ni nípa òjò tó ń rọ̀ lọ́wọ́ báyìí gbọ́lẹ̀ pé kì í ọwọ́ rẹ̀ ò lè àsìkò òjò náà ni gẹ́gẹ́ bí n ta ìrírí wa látẹ̀yìnwá òun ni wípé àsìkò òjò náà la wà nínú súnà ànábì wa Muhammad <clears throat> sallallahu alaihi wa alihi wasallam tó lè mú wa mọ̀ gbàládá nígbà tó jù bá ń rọ kò sí èméjì wípé iṣẹ́ ọlọ́run ọba adẹ́dà ó ní òjò tí ń rọ̀ ọlọ́run ní wa anzalna minal mu'sirati máa ń sajjaja inú sọ́rọ́tù nábà ìyá àmẹ́yà tasaalun lọ ni à ń sọ kalẹ̀ mínàlè mọ̀ọ́sírọ́t láti inú ẹ̀ṣújò máa ń omi kan sajjaja tó ń dà wí wí wí láti sánmọ̀ omi yẹn kan dà ní wí ọlọ́ni lè nọ́kùrìjà bí i habban wa nabata láti fi mú jáde àwọn irúgbìn oníhóró wànàbáàtà àti àwọn irúgbìn míì tí kìí ṣe oníhóró bí àwọn ewé àtàbẹ̀bẹ̀rẹ̀ ọlọ́run kò ṣàánú wa kí wá lẹ́ ọ̀nà tá àǹfààní tá a lè jẹ kójú òǹrọ̀ ọ̀nà ṣẹ̀rẹ̀ àkọ́kọ́ oyin òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wasallam ń kọ́ wa wípé tójú bá ń rọ̀ ìrántí ọlọ́run tá a máa sọ ní allahumma sọ́yìíban nafi'a allahumma sọ́yìíban nafi'a allahumma sọ́yìíban nafi'a tàbá ń sọ ìmáàna pẹ̀lú ìgbàgbọ́ wípé ọlọ́run ló fi rán òjíṣẹ́ bẹ́ẹ̀ wahtisaban àti ìnírètí pé a gbà ládá pé à ń ṣe súnà àtẹ̀lé súnà a mọ̀ gbà ládá wọn mọ̀kọ́ fọ́ wa ìtumọ̀ rẹ̀ ni pé Allahumma ìrẹ ọlọ́hun ìrẹ Allah sọ́yìnbàn òjò tí ń rọ̀ yìí ṣe ní òjò náà fi hàn òjò tó wúlò òjò àǹfààní omi lè máa jábọ́ láti sánmà kómi ó pọ̀ kó má ṣàǹfààní lọ́nà wo kò ní mú nǹkan oko hù dáadáa òjò ó pọ̀ ní ó ní nǹkan oko hù lọ́nà wo ni ó lè domi àgbàrá ya ṣọ́ọ̀bù lọ́nà wo ni ó lè pọ̀ kó tún wólé kó ṣe oríṣiríṣi náà sọ pé Allahumma sayyiban nafi'a tó náà ìgbésí ayé súnà ìgbésí ayé ìrántí ọlọ́run ni ọ̀pọ̀lọpọ̀ náà àwọn èèyàn sọ pé àwọn àlì súnà wọ́n yìí ṣe ìrántí ọlọ́run iṣẹ́ àkàrẹ́ rẹ̀ lómi tẹ̀sùbá máa wà lọ́wọ́ ẹ̀ gbogbogbà aṣá máa jẹ́ mi tó yé wa sí ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń ṣe bẹ́ẹ̀ ni kò sí tẹ́lómi ń sọ rárá ẹlẹ́ni ṣe ọdọ́kan ẹ̀ ṣe èèyàn ẹ lọ béèrè lọ bàbá ọkàn ti mẹ́lòmíì lára tẹ̀sùbá yìí ibi tẹ́ ti mọ̀ pé kò sọ nǹkan kan tàbí tí ń sọ òye tàbí tí ń ṣe kò yé ó ní pé ẹ wo ọwọ́ tó fi ń fa tẹ̀síwá ìgbà míì tẹ̀síwá bí ìlẹ̀kẹ̀ bí mẹ́wàá ìlẹ̀kẹ̀ bí márùn ìlẹ̀kẹ̀ bí mẹ́ta ni ó kó pọ̀ lẹ́ẹ̀kan náà ẹ rẹ̀ lómi ọwọ́ méjèèjì ni ó fi jì í mú yóò kàn fọwọ́ wọ́ ni rọ̀rọ̀ ṣé tó wọ́ yẹn mélòó ló kà fún àpẹẹrẹ yẹn fẹ́ sọ pé subhanallah ọwọ́ kan tó fi fa subhanallah ó ti kó ìlẹ̀kẹ̀ bíi mẹ́ẹ̀ẹ́dógún subhanallah ó tún kó bíi mẹ́ẹ̀ẹ́dógún sẹ́ni pé ẹ̀ẹ̀mejì ló ti parí tẹ̀sùbá kan yẹn tó rọ́gọ́rùn ló wà ń bẹ̀ àwọn méjì lè tó máa ń pọ̀ gan tí ó ga lẹ̀ wọ́n sàmọ̀ fọwọ́ wọ́rọ́rọ̀ wọ́rọ́rọ̀ ibi tẹ́ẹ̀dùn ti mọ̀ ní ẹlòmíì nínú mọ́ṣáláṣí jọ yóò tún máa fa tẹ̀sùbá nígbà tí màmú ń ṣe útúbà lọ́wọ́ tí wọ́n bá sì ti ń ṣe kútúbà lọ́wọ́ kò sígbà láàyè láti máa sọ ìrántí ọlọ́run kankan ní inú mọ́ṣáláṣí ànábì wa Muhammad sallallahu alaihi wa alihi wa sallam ìlú Madina àwọn òkúta wẹ́ẹ́rẹ́ wà ń bẹ̀ kìí ṣe mọ́ṣáláṣí tí wọ́n rẹ́ tàbí tí wọ́n lẹ àwo táǹpé ní táìsì mọ́ tàbí tí wọ́n tẹ́ tìmùtìmù táǹpé ní rọ́ọ̀gì sí tàbí tí wọ́n tẹ́ ẹni mat tí wọ́n tẹ́ sí ìyẹ̀pẹ̀ ni. ànábì wa ń sọ lóòjọ́ jùmọ̀ pé mẹ́sàlẹ̀ aṣọ fakọ̀dé lágọ̀ ẹni tó bá ń fi òkúta wẹrẹ ṣeré nígbà tí wọ́n ṣe wútúbà lọ́wọ́ òkúta yẹn ó kàn mú sáàrùn yẹn lé mọ́ ìlà ó ti pariwo ariwo náà ní pa yẹn nínú jimá tí wọ́n tó wá ń fa tẹ̀síwá ẹ̀tẹ́lú yóò jẹ̀mọ́ dún kà ní ó ń pariwo ni ẹ̀ṣẹ̀ ló ń gbà tí ọlọ́run kó ṣàlọ́ tó yẹ jàmbá lẹ́gbẹ̀ẹ́ kan lọ́wọ́ ẹlẹ́ẹ̀kejì òní nípa ẹran iléyá oríṣiríṣi nǹkan la ń gbọ́ ń pa ẹ̀ ṣùgbọ́n ètò jódodo bẹ̀ làwọn àfáàsùn náà ń ṣàlàyé yìí àwọn ọ̀rọ̀ bíi méjì péré ni mo fẹ́ mú wá láàárọ̀ alákọ̀ọ́kọ́ bàbá wa yẹn ni òbí wa àbí ìyá tí wọ́n máa ń pa iléyá nígbà tí wọ́n wà láyé láti mọ̀ pé wọ́n ń pa ǹjẹ́ lẹ́yìn tí wọ́n bá ti jáde láyé tí wọ́n ti lọ káwa wá wà láyé ǹjẹ́ a tún lè pa léyá lórúkọ wọn bóyá ọlọ́run yọ̀ǹda fún wa ní èsì ni pé bẹ́ẹ̀ ni èsì ò ní pé bẹ́ẹ̀ ni a lè ṣe bẹ́ẹ̀ torí pé gbogbo nǹkan tó dáa tí àwọn òbí wa ń ṣe nígbà tí wọ́n wà láyé àwa ọmọ wọn náà lè tẹ̀síwájú nínú máa ṣe nǹkan yẹn tó bá jẹ́ pé àwọn nǹkan tó lọ́wọ́n bá ṣe kí ni tó lọ́wọ́ sí wọ́n tún máa gba aládá náà ni bí ìgbà tí wọ́n wà láyé wọ́n láti sọ̀lẹ̀ ọmọ rẹ̀ hádọ́wọ́lọ́tún aláàlẹ́ kí nǹkan mú ní ṣókí ẹlẹ́ẹ̀kẹta níbẹ̀ òun ni àwọn tó ń ta ẹran iléyá tí wọ́n fi ń ṣòwò àwọn tó ń fẹ̀ràn iléyá ṣòwò kí nǹkan kan wà nínú òwò wọn tí wọ́n ń ṣe yẹn tí ó jẹ́ haram tó jẹ́ nǹkan tí ò lẹ́tọ̀ọ́ ìwọ̀ ó ní owó kan tí wọ́n máa ń gbà lọ́wọ́ gbogbo àwọn tó bá ti wá ra ẹran tá a bá lọ ra ẹran iléyá tán bàbá bá wọn dúnàádúrà wípé èló lẹ́rìn lóde òní ká sọ pé two hundred and fifty thousand lára ẹ̀rìn àbí three hundred thousand lára àbájẹ tẹ́bàbí wá ra ẹran tán tẹ́fẹ́ máa mú lọ wọ́n ní okùn ẹ̀ ra okùn ni o okùn tí wọ́n fi so ẹran yẹn mọ́lẹ̀ wọ́n ní ẹ̀ rà ni o àkọ́kọ́ nìyí. ìgbà tẹ́yìn dẹ̀rẹ̀ ẹran tẹ́yìn náà ẹran ya ẹrò pẹ́yìn lé àtòkùn yẹn kẹ máa mẹ́ran lọ ni ó rárá ó jáde àwọn tó ń tọkùn ó bàdé ẹrọ ètò wa burú ju èyí lọ ni wà ní ó tún ku owó kan tẹ́ san ó lówó làádà làádà mi wàá mọ ti mú èdè yẹn bóyá ìgbà tí ìrántí kí n béèrè àwọn haúsá tàbá fúlàní kó a ti san owó ẹran tán o káwọn mẹ́ran lọ́wọ́ ló kó owó ládà lájì o èló ni wọ́n lè sọ pé ó dá ẹ mú three thousand wá à three thousand bíi bó nǹkan kan ẹ sáfà títí tí tó lè jẹ́ bọ́ síbi two thousand ẹ tún wá fún wọn ojú yín ó kọ́ rẹ lọ nǹkan bí ọdún bíi mẹ́ta mẹ́rin sẹ́yìn mo lọ bẹ̀yẹn mo sọ fún wọn pé kò mú wọ́n ní níbi táwọn ti ń rẹran nílẹ̀ haúsá lọ́hùn lókè ọ̀yà àti ní nìjì lọ́hùn bẹ́ẹ̀ ni wọ́n ṣe gba owó làádà yẹn lórí ẹran kọ̀ọ̀kan àmọ́ àwòrán pé mo ti kọ́lọ̀ ṣàforíjì mo ní màá tún pe àwọn àfáà ilẹ̀ haúsá yẹn ọlọ́run kádàrá kí wọ́n ti pè wọ́n pé àwọn tá mọ̀ ń bẹ̀ tẹ́jẹ́ sínú pé làádà yẹn kí ni ojúṣe yẹn ṣé ó wọlé ni ẹ̀yin kì í ṣàlàyé fáwọn tó ń tẹran lọ́hùn ni pé kò mú nínú ṣẹ̀rí àná tó láàdà yẹn a ti jọ dúnàdúrà kan ṣe iye báyìí lẹ́ran owó tẹ̀ ń gbà yẹn owó kí la lè pè yẹn n tó yẹ kí wọ́n ṣe torí mo gbà tí mo lọ bá wọn ní pẹ̀lú ògo Ọlọ́run máa lọ bẹ̀ lọ́dún náà n tí wọ́n sọ ni àwọn tó jẹ́ mùsùlùmí lẹ́ ní pé àwọn local government wọ́n máa ń já rìsíìtì fáwọn ibi táwọn kó ẹran sí wọ́n máa ń gba owó lẹ́bẹ̀ mú ní àá ah, ń jọ̀wọ́ la ra ọjà ní ṣọ́ọ̀bù ta ni a ra bread àbí a fẹ́ ra nǹkan kan bọ́ǹfìtà a fẹ́ ra eléyìí tàwa wọ́n tà fún wa tán wá ní okòwò lábẹ́ òkè ni pé ṣọ́ọ̀bù ta ti ń tajà yìí a máa ń sanwó ẹ̀ tó rẹ́ fún wa lówó àwọn tó ní ṣọ́ọ̀bù wọ́n máa ń gbowó ṣebí gbogbo nǹkan tẹ́ ń pè ní làádà yẹn ẹ ti ṣírò rẹ̀ mọ́ ẹran tẹ́ ń tà local government máa ń já rìsíìtì lórí ẹran kọ̀ọ̀kan èyí ló ní wọ́n já five hundred naira ká ní ẹran yẹn iye tó bá dé is one hundred and fifty thousand naira ló bá dé ìtumọ̀ tó bá dé ni pé àtowó mọ́tò tó gbé àti gbogbo one fifty thousand ẹ̀yin dẹ̀ bẹ́ẹ̀ jẹ èrè thirty thousand lórí ẹ̀ ẹ̀kọ́ jẹ́ one eighty thousand thirty thousand yẹn nínú ẹ̀ lówó rìsíìtì tí local government ń já yẹn ó ti wà nínú ẹ̀ lówó àwọn tó níbi tẹ́ kẹran sí yẹn ló ti wà nínú ẹ̀ ni owó oúnjẹ tẹ́ ń fún ẹran yẹn ṣáájú kẹ́ni tó rà ó tó dé àwọn tó fẹ́ rà ó tó dé bóyá ẹ̀ lọ ń pa kókó fún un ẹ̀yin lẹ́ ń pa fúnra yín owó lẹ fi gbé ọkọ̀ àbọ̀kadà tàbí ẹ ti ẹ̀ wo wàhálà tẹ́yìn náà ṣe tàbí ẹ fẹ́ nìkan ló ti ń bá yín pa kókó tàbí ẹ lọ ra fùlùfúlù tàbí ní epo ẹ̀wà wọn lẹ lọ rà bí àtomi tẹ̀ ń fún gbogbo ẹ ó ti wà ń bẹ̀ nù pàtì gbégbé kẹtì wá ṣírò èrè tẹ̀fẹ́ jẹ tán ó ń tọ̀ ń ṣẹ̀ wá ń lọlẹ̀ wá ní àkókò wò ládàá wọn ò ní kódà wọn lè kówó ẹran padà fún yìí ẹ rí i pé ọ̀rọ̀ ń gan kò bá làákàyè mu ẹ ti tẹran tán ẹ wá lóko làádẹ́ ni ẹ lóhùn san làádẹ́ agbẹ̀rán yín padà ṣé kówó yẹn tẹ́lẹ̀fẹ́ gbà yẹn ti fi kún ṣẹ́sì tó ṣẹ̀rí Islam kò rújú ara ṣòro àwọn òwò bẹ́ẹ̀ yẹn nínú ṣẹ̀rí àkò wọlé lẹ́yìn ìgbà tá a ti jọ fẹ́ tá a ti jọ fẹnu kò tádéhùn ti wà pé iye báyìí a kò lé ọ̀tàn ló wá tún kó owó kan kò bá mu rárá nínú ṣẹ̀rẹ́ Islam nkọ́lọ́n kò ṣàánú wá sínú táwọn mùsùlùmí bá ń ṣe òwò tàbí nǹkan kan bá ń ṣe a gbọ́dọ̀ mọ béèrè lọ́wọ́ àwọn olùmọ̀ pé bá mu àwọn olùmọ̀ yẹn gangan ojúṣe wọn kì í pé jákà jókòó síbì kan olùmọ̀ gan àwọn afá kì í jákà jókòó bì kan jákà máa ṣe wá sí nìkan àwọn gangan gbọ́dọ̀ jáde lọ́mọ ṣàlàyé ọ̀rọ̀ fáwọn èèyàn. ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر أولئك هم المفلحون ẹ jẹ́ káwọn kọ̀ọ̀kan ó dìde nínú yín kí wọ́n máa pèpè síbi dáadáa wọ́n máa pàṣẹ rere wọ́n sì máa kọ̀wọ̀ àbàjẹ́ fáwọn èèyàn àwọn tí wọ́n ó ṣoríire nìyẹn tó bẹ́ẹ̀ ní ojúṣe wa ni nílùú wa ẹni tó bá jẹ́ àfà ká lọ ọbẹ̀ ká tún lọ dá àwọn yẹn náà lẹ́kọ̀ọ́ torí pé àwọn tó ń tẹran gan ni òrò pé ní ọ̀dọ̀ wa bí mi tí ìrí kírísítẹ̀n kankan náà tó ń tẹran léyà o àwọn mùsùlùmí ni mo mà tó ń tà tí ò bá jẹ́ haúsá yóò jẹ́ fúlàní kìlá àwọn ló máa sábà wá ń màálù àwọn tó ń sin àgbò nínú gbó nínú gàá tí wọ́n mú wá tí ò bá jẹ́bẹ̀ yóò jẹ́ Yorùbá ní tí ìrí yíbò ń bẹ̀rẹ̀ ní tí tí ìrí kiri yóò ó wá lè wà láwọn ìlú láńlá o tòdó náà òun gan náà á ṣàlàyé fún ọlọ́run fún alágbèéyé ọ̀rọ̀ rẹ̀ hádọ̀ wallahu ta'ala a'lamu ó jẹ́ àlàyé kékeré ṣùgbọ́n tó jẹ́ pàtàkì tí a fẹ́ ṣe láàárọ̀ ìfún wa lórí ọ̀rọ̀ ẹran iléyá kí wá fi kún tíyàn bá wọn ra ẹran iléyà yẹn lọ́dọ̀ wọn tíyàn wá ní òun ò lè ṣe wàhálà mọ́ fún lóúnjẹ omi ìyẹn ọ̀tọ̀ bàbá wa fẹ́ mọ báyìí ẹ̀ kó ti di tiwa ẹ fẹ́ fi sílẹ̀ lọ́dọ̀ wa báyìí ní ìsìn ìgbà yẹn ṣẹlẹ̀ wá dúnàdúrà pé èló ni lójúmọ́ o tá a mọ̀ gbà lórí ẹran pé à ń bá yín tọ́jú ẹ̀ ó ti di tiwa nìyẹn àwa la wá ń sọ fún ẹ pé ó afẹ́kẹ́ bá wa ṣe nǹkan báyìí lórí ẹran yìí iye tí wọ́n bá fẹ́ gbà lórí ẹ̀ wọ́n lè sọ jẹ́ pé wọ́n máa fún lóúnjẹ wọ́n máa fún lómi wọ́n tó máa ṣọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wallahu ta'ala alim wa sallallahu ala nabiyyina ma ó dàgbà bá ìfẹ́ béèrè nǹkan kan tó wù mí wa sallallahu ala nabiyyina muhammadin wa ala alihi wa sahbihi ajma'in wa sallama تسليما كثيرا كثيرا السلام عليكم ورحمة الله وبركاته